fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́ yìí ní fọ́nrán ọmọkùnrin kan tí àwọn ará agbègbè kan ní Festac nílùú Èkó tí wọ́n ní kó di gbàdàgbọ̀n Èkó kó kúrò ní agbègbè wọn. àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ káalẹ́ o àgbéyẹ̀wò ìròyìn tó ń dé sójú ìwòran yín láti ìkànnì Yorùbá Broadcasting Network YBN látẹnu Kíkẹ́lọmọ Ògúnṣínà ṣáájú ẹ gbọ́ àwọn kókó inú ìròyìn náà ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ilé wa bà àwọn mẹ́ta kan tí wọ́n fẹ́ jí obìnrin oníṣòwò kan gbé lọ́sùn babaláwo tọ́wọ́ bà pẹ̀lú ẹ̀yà ara èèyàn nílé ẹjọ́ ti sọ sẹ́wọ̀n ọdún márùn-ún nípínlẹ̀ Ọ̀ṣun ilé ẹjọ́ pàṣẹ kí wọ́n fi òṣìṣẹ́ oko kan àtàwọn darandaran pamọ́ sọ́gbà ẹ̀wọ̀n lórí ẹ̀sùn pé wọ́n pa àgbẹ̀ tó loko náà àwọn ẹgbẹ́ tẹ́tọ́ àwọn mùsùlùmí kan ìyẹn Muslim Rights Concern MURIC béèrè fowó gbà má bínú lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ondo iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ wa nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn mẹ́tò àbòlé gírí sí i lójú òpópónà èkó sí ìbàdàn látàrí bí ìwà adigunjalè ṣe ń di lemọ́lemọ́ lójú òpópónà náà tá a bá lọ tá a bá padà dé àgbéyẹ̀wò ìròyìn ó ń bọ̀ lẹ́kùnrẹ́rẹ́ ẹ̀kú ìkàlẹ̀. fọ́nrán tẹ̀ ń wò lọ́wọ́ yìí ní fọ́rọ̀ ọmọkùnrin kan tí àwọn ará agbègbè kan ní Festac nílùú Èkó tí wọ́n ní kó di Gbádàgbọ́n Èkó kó kúrò ní agbègbè wọn látàrí pé wọ́n kà mọ́ pé ó ṣe ọmọkùnrin ọmọ ọdún mẹ́tàlá kan ṣìbáṣìbo ìwádìí fi hàn wípé ọmọkùnrin náà kò ṣẹ̀ṣẹ̀ ń hu irú ìwà làbì yìí àwọn olùgbé agbègbè náà sì ti sọ wípé wọn ò gbọdọ̀ kẹ́fì rẹ̀ láyìíká àti agbègbè àwọn títí ayérayé ọláyẹmí adéhùnmí òwúrúbùtù lórúkọ tèmi ẹ ṣeun bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa mi padà. tó bá jẹ́ gbà àkọ́kọ́ tẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa nìyí ẹ tẹ subscribe button kẹ́ẹ̀dẹ̀ tún tẹ aago tó wà lẹ́gbẹ̀ẹ́ láti máa rí ìròyìn wa gbà tó bá ṣe ń bọ́ sórí afẹ́fẹ́ bákan náà ẹ tún lè tẹ YBN sórí nọ́mbà tó wà lójú ìwòran yín láti darapọ̀ mọ́ wa lórí Telegram tàbí WhatsApp group wàyí o ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ òṣìṣẹ́ tẹ́lẹ̀ rí ní ilé-iṣẹ́ kan tó ń ṣe ẹ̀rọ ìpara kan tí gbogbo èèyàn mọ̀ sí ẹ̀rọ àríkẹ́ tórúkọ ẹ̀ ń jẹ́ Bashiru àtàwọn méjì mìíràn lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá ilé wa ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀ṣun ti bà níbi tí wọ́n ti ń gbìyànjú láti jí ẹni tó ní iléeṣẹ́ ọ̀hún gbé ìyẹn Fanilat Oyetunji gẹ́gẹ́ bí àwọn akọ̀ròyìn ìkànnì Yorùbá Broadcasting Network YBN ti kó jọ Òyétúnjí làwọn afurasí ọ̀hún gbìyànjú láti jí gbé lábúlé Ọlọ́rundá ní Ìrágbèjì nípínlẹ̀ Ọ̀ṣun táwọn tó kù sì fẹsẹ̀ fẹ́ ẹ wọ́n ní ẹnìkan tọ́rọ̀ ọ̀hún ta sí létí ló ti kọ́kọ́ lọ bu obìnrin oníṣòwò yìí gbọ́ lórí èrò tí Bashiru àtàwọn tó kù ẹ̀ ń gbà láti jígbe léyìí tó mú Fàdílàt Oyètúnjí ta àwọn ọlọ́pàá lólobó lórí ìjínigbé rẹ̀ ẹni tó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun yẹmísí ọ̀pálọ́lá sọ pé olóbó ta iléeṣẹ́ ọlọ́pàá pé àwọn ajínigbé mẹ́ta fẹ́ jí arábìnrin Òyìtúnjí tí gbogbo èèyàn mọ̀ sí ẹ̀rọ àríkẹ́gbé ní ilé rẹ̀ tó wà ní ọlọ́rundá tèmídìrẹ lágbègbè ìrágbìjí tòun tẹnu kan níléeṣẹ́ ọlọ́pàá ta mọ́ra tí wọ́n sì rọ́wọ́ tó wọn ọjọ́ sátidé ọjọ́ kẹfà oṣù kẹjọ ọdún 2022 lẹ́nìkan tí wọn ò dárúkọ ẹ̀ wá ta arábìnrin Oyètúnjí ẹ̀rọ àríkẹ́ lólobó pé òun rí àwọn kan tí wọ́n ń pètè láti jí Oyètúnjí gbé lẹ́yìn tó jẹ́ pé ẹnìkan tó jẹ́ òṣìṣẹ́ rẹ̀ tẹ́lẹ̀ torúkọ rẹ̀ ń jẹ́ Bàṣírù ló léwájú wọn. Oyètúnjí ló ń díbọ́n bí ìgbà tí kò mọ̀ pé wọ́n fẹ́ wá jí òun gbé kó tó di pé àwọn ọlọ́pàá rẹ́bù wọn tí wọ́n sì rọ́wọ́ tó wọn àmọ́ awakọ̀ tó gbé wọn wá àtọkọ̀ tí wọ́n gbé wá ni wọn ò rí mọ́ lára àwọn nǹkan tí wọ́n gbà lọ́wọ́ àwọn ajínigbé yìí ni ìbọn ìléwọ́ méjì ọ̀bẹ gígùn kan àtọ̀bẹ sósóró kan Bashiru tó jẹ́ ọ̀kan lára àwọn afurasí náà ló gbìyànjú láti para rẹ̀ lẹ́yìn tọ́wọ́ bàá àmọ́ tí wọ́n gbé e dìgbàdìgbà lọ sílé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ti ìpínlẹ̀ ọ̀ṣun ọ̀ṣun state university teaching hospital tó wà lọ́ṣogbo fún ìtọ́jú ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sílùú òṣogbo nípínlẹ̀ ọ̀ṣun dájọ́ pé kí babaláwo kan tórúkọ ẹ̀ jẹ́ adébóyè moshood lọ ṣẹ̀wọ̀n ọdún mẹ́rin àtààbọ̀ fún ẹ̀sùn wípé wọ́n bá ẹ̀yà ara èèyàn lọ́wọ́ ẹ̀ agbèfọ́ba tó jẹ́ olùfisùn fatọba tèmítọ́pẹ́ sọ fún ilé-ẹjọ́ pé ẹ̀ṣẹ̀ tí adébóyè àtàwọn ìsọ̀ǹgbẹ rẹ̀ ṣẹ̀ yìí ló lòdì sófin ìpínlẹ̀ ọ̀ṣun fatọba rọ ilé-ẹjọ́ pé kí ilé fìyà jẹ wọ́n bó ti tọ́ àti bó ti yẹ káwọn tó bá léròǹgbà láti ṣerú ẹ̀ lè súnrakì kó sì tún jẹ́ ìjayà fáwọn tó ń ṣerú okòwò bẹ́ẹ̀ lọ́wọ́ kí wọ́n lè jáwọ́ pátápátá ẹ̀wẹ̀ adébóyè sọ fúnlé ẹjọ́ pé òkú èèyàn yìí lòún rí lẹ́bàá ọ̀nà lójú òpópónà sí gbọ̀ngàn nígbà tóun ń bọ̀ láti ìlú mọ̀dákẹ́kẹ́ nípínlẹ̀ ọ̀ṣun lọ́jọ́ kẹrìndínlógún oṣù kejì ọdún 2022 ní kété tóun rí lòun mọ̀ pé ẹ̀yà ara òkú yìí lè wúlò fún ètùtù ọ̀la ilé-ẹjọ́ májísrèt tó fìkàlẹ̀ sílùú ìlọrin tó jẹ́ olú ìlú ìpínlẹ̀ kwara lọ́jọ́bọ̀ tẹ pàṣẹ pé kí wọ́n lọ fi òṣìṣẹ́ oko kan àtàwọn darandaran mẹ́ta míì kan pamọ́ sọ́gbà ẹ̀wọ̀n náà lórí ẹ̀sùn pé wọ́n mọ̀ọ́mọ̀ pa ẹni tó loko náà àwọn afurasí ọ̀hún ni isiaka sabi hasan bature àti ado umar wọ́n fẹ̀sùn kàn wọ́n pé wọ́n mọ̀ọ́mọ̀ pa jamiu ibrahim ẹni ọdún márùndínláàádọ́ta nígbà tí wọ́n lọ jà á lólè iléeṣẹ́ ọlọ́pàá sọ pé àwọn olùjẹ́jọ́ ọ̀hún ni wọ́n gbìmọ̀pọ̀ lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2022 wọ́n pa Ibrahim ní ìdọ̀fíodò níjọba ìbílẹ̀ Òkèèrò nípínlẹ̀ náà ìfitónilétí àkọ́kọ́ sọ pé àwọn agbébọn márùn-ún tẹnikẹ́ni kò mọ̀ ni wọ́n kọlu oko náà ní ìdọ̀fíodò wọ́n mú àbúrò onítànmọ́ ìyẹn Jamiu Ibrahim jáde kúrò nínú yàrá ẹ̀ bọ́ sínú oko ọkà bàbà lẹ́yìn yàrá rẹ̀ níbi tí wọ́n ti yìnbọn fún un tí wọ́n sì filẹ̀ kó kú sínú àgbàrá ìjẹ́ ara rẹ̀ ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n yìnbọn pa Ibrahim látàrí pé ó kọ̀ láti fún wọn lówó nígbà tí àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ ti ìpínlẹ̀ Kwara tó fìkàlẹ̀ sílùú Ìlọrin tẹ̀síwájú nínú iṣẹ́ ìwádìí wọn ni wọ́n rí i pé Sàbí Isiaka tó jẹ́ lébìrà fún olóògbé ló pe Hasan Bature àti Umaru Ado mọ́ra pé káwọn jọ lọ ja Jamiu Ibrahim lólè lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kẹfà àmọ́ tí wọ́n ṣe ìkọlù ọ̀hún lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹfà ọdún 2022 tàbí isiaka fúnra ẹ̀ náà ń ṣàpàtẹnu jẹ́wọ́ wípé òun gbìmọ̀pọ̀ pẹ̀lú Hasan Bature Umaru Ado Jamiu Dogo àti Àyíyà tóun ti fẹsẹ̀fẹ́ báyìí láti ja olóògbé náà lólè bílé ẹjọ́ ti gbọ́ ẹjọ́ náà fúngbà àkọ́kọ́ ni ọlọ́pàá èyí tó jẹ́ olùfisùn wọn Thomas Adébáyọ̀ rọ ilé ẹjọ́ kí wọ́n fi wọ́n pamọ́ sọ́gbà ẹ̀wọ̀n fọ́jọ́ mọ́kànlélógún títí tí iléeṣẹ́ ọlọ́pàá yóò fi mú èsì àbájáde ìwádìí wọn wá adájọ́ magistrate e Mogaji pàṣẹ kí wọ́n fi àwọn olùjẹ́jọ́ náà sọ́gbà ẹ̀wọ̀n Òkè-Kúrá tó sì sún ẹjọ́ náà sọ́jọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2022. àwọn ẹgbẹ́ tẹ̀tún àwọn mùsùlùmí kan the Muslim Rights Concern MURIC ti rọ gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu kí wọ́n fún àwọn Fúlàní tó ń gbé nípínlẹ̀ Ondo lówó gbà má bínú látàrí ìkọlù táwọn èèyàn tínú ń bí kọlù wọ́n tí wọ́n sì bà nǹkan ní wọn jẹ́ lẹ́yìn táwọn agbébọn kọlu àwọn olùjọsìn ìjọ àgùdà St Francis Catholic Church nílùú Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo Muric ló sọ eléyìí nínú àtẹ̀jáde kan èyí tí olùdarí wọn ìyẹn ọ̀jọ̀gbọ́n Ishaq Akíntọ́lá fi léde lọ́jọ́bọ̀ níbi tó ti lu àwọn elétò ààbò lọ́gọ̀ ẹnu fún bí wọ́n ti rọ́wọ́ tó àwọn tó wà nídìí ìkọlù tó ṣẹlẹ̀ náà ìkọlù sí ìjọ àbùdá eléyìí tó gbẹ̀mí àwọn olùjọsìn tó tó ogójì iléeṣẹ́ ọmọ ológun ló rọ́wọ́ tó àwọn afurasí yìí tí wọ́n kọlu àwọn olùjọsìn nílùú ọ̀wọ̀ tó jẹ́ pé kò dín ní ogójì èèyàn tó bá ìṣẹ̀lẹ̀ tí ìjọ àbùdá St Francis Catholic Church ọ̀wọ̀ yìí lọ lẹ́yìn tó wáyé lọ́jọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2022. Muric ni ó jẹ́ ohun tó yanilẹ́nu pé kò sí ọ̀kan nínú àwọn afurasí yìí tó jẹ́ Fúlàní léyìí tó lòdì sí ìgbàgbọ́ táwọn èèyàn ní pé àwọn Fúlàní ni wọ́n wà nídìí ìkọlù náà àmọ́ tó jẹ́ pé Òkéné nípínlẹ̀ Kogi òun ni wọ́n ti wá wọ́n ní bí àpẹẹrẹ gómìnà Akérédolú ló kọ́kọ́ débi ìṣẹ̀lẹ̀ náà lu àwọn Fúlàní àwọn jàǹdùkú agbébọn àtàwọn iswa tó sì jẹ́ pé àwọn kan láti ilẹ̀ òkèèrè náà ka àbùkù síjọba orílẹ̀-èdè wa nàìjíríà pé wọ́n ń dáàbò bo àwọn darandaran tí wọ́n wà nídìí ìṣẹ̀lẹ̀ ìkọlù yìí wọ́n ní lẹ́yìn ẹ̀ ló kan àwọn àgbáríjọ yorùbá tí wọ́n pè ní yorùbá alliance ni wọ́n náà ka àbùkù sáláṣẹ orílẹ̀-èdè wa nàìjíríà ìyẹn muhammadu buhari pé ó ránṣẹ́ pé àwọn jàǹdùkú fúlàní káàkiri ilẹ̀ áfíríkà wá sórílẹ̀-èdè wa nàìjíríà àwọn ibob náà ò gbẹ̀yìn àmọ́ ó yanilẹ́nu pé kò sí orúkọ fúlàní kankan nínú àwọn tọ́wọ́ bà torí náà kíjọba ìpínlẹ̀ ondo ó fún àwọn fúlàní tí wọ́n kọlù bà nǹkan ni wọ́n jẹ́ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà lówó gbà má bínú. alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè wa nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ ògùn Lánrè Bankole ti fún ètò ààbò lè dọ̀yìndọ̀yìn lójú òpópónà èkó síbàdàn látàrí báwọn jàǹdùkú ṣe mú jíjà àwọn olùgbé agbègbè náà lólè ní lemọ́lemọ́ Bánkọ́lé pàṣẹ fáwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá tó gbọ̀ngbọ́n láti kọjá ságbègbè náà láti lè ran àwọn ọlọ́pàá tí wọ́n ń pàráàrò lágbègbè náà lọ́wọ́ ó ní àwọn jàǹdùkú ni wọ́n ń lo àǹfààní afárá tó wà ńbẹ̀ láti máa ṣèkọlù sáwọn aráàlú tó ń gba òpópónà náà kọjá ó ní àwọn padà ṣàwárí ẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn jàǹdùkú yìí ni wọ́n ń díbọ́n bí ẹni tó ń kiri ọjà lórí afárá náà nígbà tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bá wà nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná Lánrè Bankole fi léde lọ́jọ́bọ̀ ni Bankole ti la gbogbo ìkìlọ̀ fáwọn tó ń kiri ọjà láti fi orí afárá yìí sílẹ̀ ní kíákíá káwọn lè fọ agbègbè yìí mọ́ káwọn oníṣẹ́ ibi yìí má bàa máa ráyè láti ṣiṣẹ́ ibi wọn mọ́ lórí afárá yìí bákan náà ní Bankole tún tẹ̀síwájú láti fọkàn àwọn èèyàn balẹ̀ pàápàá àwọn tó ń lu afárá yìí pé àwọn ò ṣe ohun tó tọ́ tó yẹ lábẹ́ òfin láti lé àwọn jàǹdùkú náà kúrò lágbègbè náà èyí lópin ìròyìn tó ń dé sójú ìwòran yín lórí ìkànnì Yorùbá Broadcasting Network YBN ẹ̀yin ará agbọ́nlọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà ẹ jẹ́ kí gbogbo wa jọ fọwọ́sowọ́pọ̀ kálàáfíà ó lè jọba lórílẹ̀‐èdè wa nàìjíríà yóò ṣeé ṣe o kíkẹ́ lọ́mọ ògún ṣínà ló ń dágbére fún wa pé ilé ò ní lé wa ọ̀nà ò ní nà wá o ó dàrọ̀.